ìyàwó yín ti lọ. wọ́n ti lọ wọ́n lójú mi ti fọ́n mi rí iná wọ́n gbogbo wọn ti fi mí lẹ̀ lọ lọ́mọ méjì ọlọ́mọ kan wọ́n kàn lọ mi. mo wí wí wí ẹ bá ń bẹ̀ wọ́n kò sí wá lójú mi ó rí iná láwọn ọgbà ọ̀dà mi lọ́wọ́ ọgbà sí náà mo sì ń táyìn tí ń bá ní dìsìn mo máa ń fi ránṣẹ́ sí wọn èmi ìtàn ọmọ bá sẹ́ńdì tó bá pọ̀ mọ́ ní kó náà wá gbowó oúnjẹ nu táwọn ọmọ bá pọ̀ mọ́ wá gbowó oúnjẹ yẹn tún fún wọn ọ̀rẹ́ jẹ́ nù. kò síyàwó kankan nínú ilé pẹ̀lú yín. kò sí kò sí ọ̀rẹ́ rẹ̀ fẹ́ni kódà ọmọ alágbàfọ̀ mi tó lọ́wọ́ àkàsọ lónìí gan ni mò ń tà tí mo kó fẹ́ mi kó máa bá ń tọ́jú ilé ó sì ló wọ́n fẹ́ mi muslim ni torí mo lè dédé fẹ́ christian mosque wa nù bẹ ní central mosque ibi ń ṣàmà nù bẹ yányàn alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run gbẹ̀mí mi. alhamdulilayi abúlé alamin. alhamdulilayi inú ọ̀rọ̀ pẹ́ dá o. àmín ya Rabbi. iṣẹ́ tẹ́ gbé dání ọlọ́run ní dáhìn láàmú lórí ọmọ aláyé òní ní dà láàmú tó iṣẹ́ ńlá ni o láti tún nǹkan ṣe ó ṣòro o ẹ̀ní dààmú ẹ̀ní ẹ̀rà láàánú o. àmín ya Rabbi àmín ya Rabbi. ṣé kò sí bóyá àwọn ọmọ yín àbẹ́nìkankan ní nítòsí wọ́n á ṣe àbí tá a bá lè pè wọ́n lórí fóònù ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá nọ́mbà mi ṣe. ọ̀tá bò. ibi <laughs> kan ló lọ rẹ́gísà mi sọ́dọ̀ ìjọba tí ń bá mi gbowó oṣù tẹ́tí tata ti fún mi tẹ́lẹ̀ ó ti fún mi lẹ́ẹ̀kan báyìí ni ọba fún mi mọ́. ibi ìmọ̀sùn sí tán ti wá gbé ansẹ̀tì mi lọ wọ́n dẹ̀ gbé ansẹ̀tì àmọ́ sọkúnsọkún mo ní títí ò tó sówó ẹ̀ ń bá sàkọrí ilé ẹ̀ nínú kurukuru náà mo ní délẹ̀ ẹ̀ mo ní afusa mo ní dàkúnjọ wọn ti gbé ànsẹ̀ tì mí ìrànlọ́wọ́ ló lè ṣe fún mi ó ní láti lọ lé yẹn padà gba owó oṣù yẹn tó máa ń bá mi gbà ọlọ́run fún mi inú mi bá dùn má ṣàdúrà fún bá kú bẹ́ẹ̀. ìyẹn pẹ́ńsàn yìí. pẹ́ńsàn kọ owó yẹn ìjọba ní sàn ó níjọba ló ń bá rẹ́gísẹ̀ sí lọ́dọ̀ mákindé thirteen thousand lóṣù àká. àṣẹ òní ń gbà ó sá ń dà láti gbà tó kí n gbẹ̀yọ kan ló fún mi. mo wá lọ bá ọmọ kan fọgá ní new garage mo ní fọgá bá ń bẹ àbúrò rẹ ó lóun fún mi lówó kó mọ́tà sí owó ńlá kó bá ń bẹ ọmọ pé bàbá sọ báyìí báyìí. sọ fọmọ ni pé kó sọ́ra rẹ o má torí èmi òun o. má torí yín máa mọ́ yẹn wá ní tábútábú yóò mọ̀ dààmú ní <coughs> ọmọ pé ìwọ náà nù ní ìsìn. bàbá ẹ má jẹ́ a sọ púpọ̀ nípa ọ̀rọ̀ tinú ilé yín èyí táwa rí ni pé arítẹ̀ ń kọjá lọ mo wá rí bẹ́ẹ̀ ṣe ń rìn bí ìgbà téèyàn ń stágà ẹ rí i pé mo ti mo kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ mo wá wò pé àgbàlagbà ni wọ́n ń lọ yìí hmm. láì rí. Mm. ẹnìkan kan mú wọn lọ́wọ́ so nígbà tẹ wá ní ẹ̀ ń lọ jẹun ni so èyí ló jẹ́ kí n wò pé ká kọ́kọ́ yanjú tọ̀rọ̀ oúnjẹ náà èmi kọ́ lèmi ó ṣàánú yín èmi ò tàánú yín ṣe èmi gan ò lè ṣàánú ara mi ṣùgbọ́n ọlọ́run lọ́ba aláàánú ó ní abẹ pé kó dákun kó jọ kó dìde àánú àti àránṣe sí yín àtẹnìkọ̀ọ̀kan wa náà ọ̀là alukurahani karim la ilaha illallah ọlọ́run sallallahu alayhi wa sallam. tó àwọn èèyàn pọ̀ tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ó ti tó mélòó tó ń wò wọ́n. láwọn èèyàn lẹ́yìn hmm. èmi. ẹ bá a tó ṣíà rẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa <coughs> bàbá mi àgbà bàbá wa abdulkadiri bàbá <laughs> tó ní kailani jailani bàbá ń wàlí mọ̀ẹ́dẹ́lá ni bàbá wa tí à ń wò yìí sọláhùdíìn adúpọ̀lọ́dọ̀ ọlọ́run èmi ò mọ bàbá yìí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ aksamutubilahi wabil qur'anil karim wabi yawmil qiyamati mi mọ bàbá yìí rí èmi kàn drive lọ mo kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn nísinsìn ò ní mo fi rí pé ah ẹ jẹ́ ká gbọ́ tẹnu bàbá wò káwo bóyá ń téèyàn lè tá tún lè ra àlùbáríkà látara wọn ni so bàbá wa ní ẹ má bínú èmi ní kàtá díẹ̀ ẹ̀yin èèyàn bí n bá ṣe ń sọ̀rọ̀ yẹn sábà mi gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ torí pé àlàáfíà ṣe díẹ̀ púpọ̀ káwa mọ́ ṣe tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bá a ṣe rí àgbàlagbà abéwú ànábì nílé ìsàmì ná mọ́nlá yaraham kẹbìrà náà wàlá yuwakir mọ́nlám yaraham sọ̀gìrà náà wàlá yuwakir kẹbìrà náà ànábì ní kì í ṣe ara wa ẹni tẹ́ ẹ bá rí tí ò lè ṣàyẹ́sí fáwọn àgbàlagbà inú wa tí ò tún wá lè ṣe ìkẹ́ fáwọn ọmọdé láwùjọ wa ó ń ṣe ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam kì í ṣe pé bàbá yìí wá bá mi pé kí n bá wọn gbé fídíò níwájú ọlọ́run ọba Allah àti òjíṣẹ́ ẹni. ìmọ̀ ìrí o. kì í ṣe pé wọ́n wá bá mi níbí pé àbí wọ́n wá wọ́n rí mi tẹ́lẹ̀ no gẹ́gẹ́ bí àwọn. Uh, ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n á ní ẹ̀mí so ẹ̀mí ló darí wa ṣe láti láti wò pé kí la lè ṣe láti fi kún bàbá wa alubarika Sheikh Abdulkadir Salahudeen bàbá ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé òṣìṣẹ́ ibi ẹlẹ́bìkanlẹ̀ tí ń ṣiṣẹ́. iléeṣẹ́ oúnjẹ adìẹ. iléeṣẹ́. oúnjẹ adìẹ ní tógèètì nísàlẹ̀ tógèètì top feed. bẹ́ẹ̀ top feed náà pe iléeṣẹ́ oúnjẹ adìyẹ èmi dẹ̀ ní sinal driver ń gbà náà lọ́dọ̀ tí mo wà kújú tó dé lójijì. driver ní. driver ní sinal driver gan. tẹ ẹ mọkọ wà dáadáa. bẹ́ẹ̀ ni tẹ́lá mo wà. lẹ́sẹ̀ mẹ́wàá. ẹlẹ́sẹ̀ mẹ́wàá lẹ́ ń wà. bẹ́ẹ̀ ni. ok ṣé ẹ ti wá fẹ̀yìntì ń bẹ̀ ni àbọ̀rọ̀ ojú yìí náà ló fà tí. ojú yìí ló mú un fẹ̀yìntì fẹ̀yìntì mo ti níbẹ̀ ni n ó gbòòsí tí n ó kú tàn sí ojú ìlódé lójijì mo gbé ọjà láti tógeètì yẹn mo gbé ọjà mo gbé ọjà wá sí ọ́fíìsì wa ní pòdo mo wá jẹ ẹrù lẹ̀ mo ti ń jẹ ẹrù lẹ̀ mo tún padà sí tógeètì ọ̀gá wa wọ́n sọ fún mi pé bàbá mo ní ẹ̀ ọlẹ́mà lọ sí mọ́nà tọ̀tẹ́ ìgbọ̀jà lọ nísìn nínú mi bàtẹ́ dùn pé à ń lọ mọ́nà àjẹ́ pé ń lónìí ọlọ́run mà ṣe o ìyẹn ni mò ń yọ ṣe mo ti dúró lẹ́nu géètì kí gètè máa kàn sí lẹ́kùn fún mi wọlé ni ẹ̀ka náà mo kàn rí pé jàǹkárì wọ̀nyẹn kàn wá sí ibi ojú mi ní fara jàǹkárì mo bá nù irí ni irí ni ó tán bó ṣe ṣẹlẹ̀ nu jàǹkárì wọ̀ ló dọ̀ràn yóò. lẹ́ẹ̀ bá sì rí nàmọ́ di èrè dáadáa ìbá rí nàmọ́ eré ni ìbá rí nàmọ́. dáadáa bẹ́ẹ̀ rí nàmọ́ ìbẹ̀ sásìrìn rí díẹ̀ díẹ̀. díẹ̀ kúrúkú nù kúrúkú mo ti ń rí i ṣé mi tí mo rojú ẹnìkan bí mo ọmọ mi kan dọ́dọ̀ yìí lè dà mọ́ àwèdè bá gbóhùn wọn. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn èèyàn wa tí ẹ̀ ń wò wá tẹ́ lọ́gbọ́n olóye tí ọgbọ́n yín tújú ti tọ̀dọ̀ tọ̀dọ̀ wa lọ. Hmm, bàbá mi Abdulkadir ni òṣìṣẹ́ awakọ̀ dírẹ́fà mọ́tò tírélà ni wọ́n mi gbọ́ hmm, so nílé iṣẹ́ ńlá tó gbajúmọ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ tí ọlọ́run sì ní kí àmì wo ojú kó dé bá wọn ẹni tí ò bá tí ì kú ẹ sọ fún pé kó dákun kó jọ ọ kó má fi wèrè ṣe yẹ̀yẹ́ kò sẹ́ni tó mọ nesting ojú ni wọ́n pè lọ́ba ara òun sì ni gbogbo wa fi ń rí náà tí bàbá wa èèyàn pọ̀ bẹ́ẹ̀ tírú ìpèníjà báyìí ń bá jà ṣùgbọ́n tí agogo èèyàn ò bá tí lù yóò dàbí ìgbà tọ́lọ́run èṣe ni mo fẹ́ kọ́lọ́run ó lo ìpàdé pẹ̀lú bàbá yìí lénìí títí wa náà kọ́lọ́run ó lò ní pé agogo bàbá ló lù kí wọ́n dẹ̀ fi láǹfààní láti ojú yìí ó ń. ìrìnà yẹn ó dà pé ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni. díẹ̀ díẹ̀ ni o tó fi kú dàbá yẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nǹkan kan tẹ́lẹ̀. kò tí ń bá yín gbénú lé kò sí ọmọ mi wà tó wà ìyá rẹ̀ ti wá mú ọlọ́run wà Abdullahi ọlọ́run nìkan lẹ ń dá sun nìkan mọ̀ ń dá sun. yàrá kan bí tí. ẹ náà ti fi bá mi rẹ́ǹtì. ìpínlẹ̀ ètò làjọ ń gbélé. táwa ni mo tọ́jú yín àjẹ́ àmọ́. kò sẹ́ni tí ń tọ́jú àfọlọ́run ọlọ́run ní tọ́jú mi ní láàárọ̀ aláàárọ̀ ẹni sìn mo ti wọkọ̀ lọ sí tipa garage mo ti lọ mọ̀kọ́ gbóná tí n bá mọ́ bá ń padà wà lé wá sùn ń sùn sórí sáà tí n bá jí tébí bá ń pa mí náà mo máa lọ ọ̀dọ̀ yá yín lọ jẹun báyìí tó jẹun tán bá ti padà lé ọ parí àwọn tó bá tún pè mí lórí aago màdán lóhùn. ẹ máa fẹ́ jẹun lọ́wọ́ alẹ́ àwọn alẹ́ bọ̀ òtún jẹ alẹ́ mọ̀ tí n bá ti jẹ náà ni n ó gbé sùn. kí lẹ wí bàbá. tí n bá tí mo ti lọ jẹ ní ìsìn náà ni n gbé sùn òtún jẹ alẹ́ kankan bì kan. la ilaha illallah muhammadu sallallahu alaihi wa sallam. n tẹ́ ẹ jẹ nísìn. náà ni n gbé sùn alhamdulilayi òun lẹ́gbẹ̀ẹ́ sùn dọ̀la ẹ ti dúpẹ́ tò ní ìbáyìí pé ọlọ́run ṣe o ẹ ti jẹun báyìí fún òní. bẹ́ẹ̀ni fún ní mo ti dúpẹ́ ó tún kù tọ̀la. ìyókù tún di ọ̀la. bẹ́ẹ̀ ni kọ́lọ́ fi sọ wa gbogbo kọ́sọ́ mi sáyé. kó jí mi sáyé. kó jí mi sáyé kí n sì lè yanná fìlà lóru kí n ṣàdúrà tí ń bá lágbára síwájú ọlọ́run mi kó fi ṣàánú mi tí mò ń ṣe tó kù mẹ́nu. bàbá ẹ má bínú sá ẹ tọmọ ọdún mélòó báyìí. àmọ́ màtílé seventy. Allahu Akbar nineteen eighty something ni a bí mi bàbá mi bí mi. kì í ṣe etí ẹtí àtìlé ẹtí lé seventy years. mo ti lé seventy years. Allahu Akbar. ọlọ́run ó bá wa ṣàlékún àlàáfíà fún yín yóò ṣàlékún àlàáfíà fún yín yóò ṣàlékún àlàáfíà fún yín ọlànàbíwá Muhammad àìbá mọ̀ one way or the other we may have someone out there that is watching us that has anything that can be a remedy to Baba's present condition ẹni tó bá mọ̀ nípa àìsàn ojú tó ń ṣe bàbá wa Abdulkadiri yìí tó bá ní nǹkan kan tó lè fi ṣiṣẹ́ Ọlọ́run lára wọn ṣèrànlọ́wọ́ lára wọn èyí la fẹ́ máa gbé kalẹ̀ kí ó jẹ́ pé gbogbo àwọn olóyinjú àánú ọmọnìyàn káwa náà máa gbìyànjú láti máa ṣàánú yìí fáwọn èèyàn torí òní la rí ntọ́la ó bí kò yé ẹnìkankan ọlọ́run mọ́jọ́ la ó bí aburú fún wa ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ní sàárà láyé èmi a máa sọ fún wọn wípé bí wọ́n bá ń rọ̀jò ìbànújẹ́ àbí rọ̀jò wàhálà wàlá ìsúmọ̀bìlà yóò yà wọ́n lẹ̀ lọ́tún yóò pẹ́ wọ́n lẹ̀ lọ́sì wàhálà ò ní dọ́dọ̀ wọn. lónìí nísìnyí bàbá ní àwọn lọ sọ hospital

mi ò bá lọ ọbẹ̀ mọ́. mashala. àwọn èèyàn kan tún wá júwe ibì kan fún mi ní ní bódìjà ẹ̀gbẹ́ ilé ládọjà àtúnlọ́bẹ̀ náà sí náà kò sí nǹkan kan tó yàtọ̀ wọ́n láwọn bá ń fọ ojú inú kọ̀ǹbó làwọn fọ kò sí nǹkan kan àárín nǹkan kan ìyẹn ká tún ní wọ́n ṣe làkómà lágọ̀ọ́ òye mo tún gbéra mo tún lọ àgọ́ òye a tún gbéra wọ́n ṣe ṣe ṣe ṣe tún ní bàbá ẹ máa lọ ojú yín ò ríran mo ní ìhò mo sá tún padà sílé náà ni mo lọ lé sà wọ́n gbowó gbowó náà ni kò sí nǹkan gbogbo bí owó ti run náà nu hmm. gbogbo jíìpù tí mò ń gbogbo orí ẹ̀ ni mo tà lé. ẹ̀ka mọ́tò tẹ́ ń lò lé lórí. mo lù ń gbàǹjo ni. Allah ọkùnrin ẹ wo ilé gan mo ti fẹ́ lù ń gbàǹjo àwọn èèyàn ní mọ́tà ń gbàǹjo ilé pé ilé ìdá ó dísẹ́ǹtì ju kí n lù ń gbàǹjo lọ́wọ́ tàn bá ti lo náà gbàǹjo madilona tí lọ náwó ẹ̀ wọ́n ní ìnákúnà ni màá ná mo ní mo ti ń lọ ìlú mi tí ń bá lùgbàdì ní màá lọ sọ́fà ọmọ ọ̀fà ni mi ń lọ ra ilẹ̀ mi àbí kí n kọ́lé mi kí n ra ilé mi síbẹ̀ kí n máa gbé àtàsìkò títan ọlọ́mọba dé ọba mú mi lọ nílùú mi ó dájú kí n wà lẹ́yìn odi lọ kí ó mọ̀ kí n lọ́dọ̀ mi kò sọmọ kò síyàwó báyìí mo sàn dá gbé ni dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ipò tuntun mi sí mo ní bó ṣe ń sin lọ́run mi mọ́ ṣáàmánu mọ́ṣáláṣí wa ń bẹ̀ mm. ìwúrà náà èmi ṣáàmá èmi àáfàá mi àjọ ń sọ̀rọ̀ tó wá bá mi mo tó tẹ̀lé lọ bí ó ti ń kọ́ ọmọ kí a tún sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ èmi ẹ̀ tó ń pójú mi ọlọ́wọ́ jẹ̀mọ̀jẹ̀ ńlá lánà pójú yóò ń ba ọ náà nínú ní ntọ́lọ́ gbé wá bá wa nù mú ládùn kọ́lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ bó ṣe jẹ́ o kọ́lọ́wọ́ ṣàánú mi ó sì àánú. àmín ọlọ́run ó ṣíjú àánú wò yín àwọn ìyàwó yín ń kọ́ kí ló ṣe ẹ ti kọ́dọ̀ kọ́rọ̀ àmì owó ojú yìí tó dé ah. òun làwọn ìyá wa ò ti sí pẹ̀lú yín ni àbí. nígbà lẹ́sẹ̀ tójú bẹ̀rẹ̀ ni wọ́n kó o ìfẹ́ wọn láfọ́jú o ìfẹ́ náà kankan wọn láfọ́jú mo dẹ̀ ń sẹ̀tọ́ mi fún wọn ìfẹ́ wọn láfọ́jú gbogbo wọn méjèèjì ìkànnì lákẹ́dẹ́bì ti ń ta bàtà yẹn ìyá àlìmọ̀ ìfẹ́ láfọ́jú lọ́dọ̀ bàbá ẹ̀ o. ngba ade náà ni gbogbo wàhálà ń ọmọ kan ló ń bi ìyá ọlọ́run àtẹ̀hún bímọ ọkùnrin méjì kódà ìwé ànagan abíjẹta àwọn ọmọ ẹ̀ wà ń bí àwọn ọlọ́run àti sùmọ́ọ̀nù láwọn dájà àwọn kí ni o. ìyá àwọn ọmọ yín àwọn náà wá ọmọ ọmọ àbí gangan wọn wá kí ọlọ́wọ́ àsanwó lẹ́sàn-án rẹ̀ allah rahman. nǹkan kan ni ó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ báyìí ni pé àkọ́kọ́ oògùn tẹ́ ẹ ní wọ́n ní kẹ́ẹ̀rà yìí àwọn èèyàn ti ń wọ́n ń wọ́n ń mẹ́sẹ̀gì wọ́n ń kọ oríṣiríṣi nǹkan èmi ò lè ṣàròyé púpọ̀ nítorí àlàáfíà tèmi náà ṣùgbọ́n gbogbo kómi ẹ̀yin àgbàlagbà báyìí bàbá ti rí yín a ní láti gbìyànjú láti ṣe ní táwa náà bá ní láti fi kún yín lọ́wọ́ ọlọ́run ó sì bá a ṣèkún lọ́wọ́ fún yín àwọn èèyàn kan ń pè wọlé àmọ́ bóyá orí ọ̀rọ̀ yìí ni wọ́n ń pè sí àbí ọ̀rọ̀ míì bóyá ẹni tó bá ti ní nọ́mbà tẹ́lẹ̀ mi ò mọ tí. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. salaamu aleykum sa. ẹ ra sa. àmì àtẹ̀yìn náà sa. lò àjàní bá lò ọlọ́run dákun má sábà gùn ọ́dẹ. àmì bàbá lọ́la àbálù bàríkà rùn. Hmm. àbákálá nàbí wa Muhammad. mo rí kíní tẹ́ tẹ́ ṣe níbẹ̀ ni mo wá wò ọ̀dà pé ẹ ti ṣe ló ti kọjá gbẹ̀yìn pàpà. ẹ ṣé mo dúpẹ́ bàbá a wà lórí ọ̀rọ̀ kan báyìí lọ́wọ́lọ́wọ́ a mọ̀ pé ìmọ̀ bóyá ìyẹn kọlẹ̀ kò pè sí a máa sọ̀rọ̀ tèmi àti ètò ẹ̀fẹ́ pè mí fún un ta ló ń sọ ìlú wo lẹ ti ń sọ̀rọ̀. Ah, láti kíni mo nílò ní ẹ̀yìn ogun sí ti mọ wa. ọlọ́run okun wa lọ́wọ́ a máa sọ̀rọ̀ létà ẹ pè padà abc báyìí ẹni tó bá fẹ́ pè láti dá sí nǹkan kan nípa tẹ ní àìdíà kan àbí kejì nípa ọ̀rọ̀ tí bàbá wa yìí bàbá mi abdulkadir àkọ́kọ́ wọn làwọn nílò one fifty thousand pẹ̀lú ògo ọlọ́run nínú àánú ọlọ́run bíi one fifty thousand kọ́ ni àní lè rí fún wọn láti fi ṣe láti fi ra oògùn tí wọ́n ní wọ́n fi máa ṣe maintenance ojú yìí nítorí kíní glaucoma àbí nǹkan yìí ó dà pé rẹ́mẹ́dì rẹ̀ ìmọ̀ ń pa rẹ̀ dáadáa ṣùgbọ́n ìtẹ́ túmọ̀ ní tẹ́ lọ ní medical line ẹ tún lè bá wa dá sí i tá a bá rí ẹni tó lè bá wa dá sí i ká gbé kọ́ọ̀lù yẹn bíi méjì péré zero eight zero five six three four one four one nine ẹjẹ tó pé zero eight zero five six three four one four one nine káwa tó kúrò ní ọ̀dọ̀ bàbá ń bí ń sìn tábàárẹ̀ ni tó lè rí àǹfààní kan àbí kejì tó lè jú wa níwèé fún bàbá wa Abdulkadir yìí kí ojú wọn tiẹ̀ fi rí i kó tún fi ṣe máa ríran kó sì mọ́lẹ̀ kedere padà kọ́lọ́run ó dákun kó bá wa ṣe àlàáfíà fún wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà ọlá yàlùkùrà hàn kẹrìm so tabarẹ́ni tó lè pè wọlé lásìkò yìí lórí àlámọ̀rí bàbá inú wa ó dùn púpọ̀ láti gbọ́ látẹnu yín ẹnìkan ń pè lọ́wọ́ báyìí. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ pẹ̀lú bẹ̀rẹ̀ láti ṣubú náà. ẹ ṣeun gan ni sá ẹ káàsán hello o ti court inshallah gbogbo ẹni tó bá ní anything láti fi bóyá lọ́rọ̀ àbí níròrí láti fi kún bàbá yìí lọ́wọ́ ẹ̀dẹ́ka ok ẹnìkan náà sọ wípé kọ́ńpìnì tẹ́ ti ń ṣiṣẹ́ làwọn ti ń ṣiṣẹ́ àwọn mọ̀ yín dáadáa Abidin Adeniyi hmm. wọ́n ní same company ni àwọn ti jọ ń ṣiṣẹ́ wọn láwọn ọmọ bàbá pupa dáadáa ah, mashallah hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ káàsán. ẹ káàsán o ẹkú iṣẹ́ ẹkú gbìyànjú ẹkú iṣẹ́ ládàá. ọlọ́run ní kákísà. àmọ́ tó dé tí nẹ́tíwọ̀kì ń kọ́ọ̀tì báyìí àmọ́ tó fà tó ń kọ́ọ̀tì tó ń kọ́ọ̀tì tó ń kọ́ọ̀tì ó dẹ̀ wá ká kárẹ́ ni fún wa ní ìmọ̀ràn ní báyìí nísìnyí wọ́n ní baba needs operation ẹnìkan sọ bẹ́ẹ̀ tọ̀ wọ́n lẹ́yìn ọmọ ọ̀fà ẹnìkan dá akọ pé ẹ̀yin ọmọ ọ̀fà eh, ẹ̀yin olówó ọ̀fà ẹ dìde sí bàbá wa àgbà bàbá pupa. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àti ìṣubú la ti ń wòye la ti ń pè é sá. ọlọ́run ò ní fi í sílẹ̀ sá àmì ọlọ́wọ́ bá ṣàánú yín náà ọlọ́wọ́ bá tuntun yín náà ṣe náà. àmín ya Rabbi ẹjọ ọ̀rọ̀ bàbá nítorí nǹkan tó ń ṣe wọ́n yẹn ó ti ṣe ẹnìkan tí mo mọ̀ dáadáa hospital gidi ni kí wọ́n gbé wọn lọ ojú yẹn nídìí operation ojú yẹn ṣe ọ̀rọ̀ one fifty ní nǹkan tó ń ṣe bàbá hmm. ẹ jẹ́ kí wọ́n gbé bàbá lọ sí hospital kan bí lọ sí proper check up fún wọn kì í kàn ṣe bóyá kí bàbá kàwé pé owó yẹn pé one fifty thousand nǹkan tó ń ṣe àwọn hmm. nǹkan tó ń ṣe wọ́n one fifty thousand yẹn lọ làkúmà nìkan tó ṣe bàbá oníwà jẹ tó máa ń ṣe sí yẹn ní igun níta táwù sí yẹn lójú bọ tí inú ló ń ṣe ti bàbá gangan hmm. inú ló ti ń ṣe wọn kì í ṣe ti ta ṣé wọn ní ìkan gbé lọ sí ọsùn kan ṣe proper check up fún wọn kó tó di pé kí ní ẹ tó jáde ta láti wá sí ojú wọn ní ẹgbẹ́ ojú so ọlọ́run bá ṣàánú wọn ìmọ̀ tí nìkan ló bí i ṣe fún wọn nìyẹn. Ah, bí irú àwọn hospital wo lẹ́yìn mọ̀ tí wọ́n ti ń ṣerú àwọn nǹkan báyìí. tí wọ́n bá lè gbọ́n lọ sí uch wọ́n máa rí proper care dáadáa níbẹ̀ torí pé inú làákùnmá yẹn méjì ní kinní yẹn nǹkan máa ń wà tó máa ń mú yàn níta nǹkan sì wà tó máa ń mú yàn nínú èyí tó dẹ̀ mú yàn ní inú yẹn kò yẹn lé díẹ̀ torí pé ẹ̀yin ò mọ level àti category tó ti dé nínú èyí tó bá wà níta àmọ́ rí tó máa ń wú sí yẹn díẹ̀ àmọ́ torí ẹ̀ làyẹn ṣe lè rẹ́ láti gbé òfin tó ṣe dáadáa kí wọ́n lè bá mọ category level tí tó ṣe wọ́n ní ilé yẹn kí wọ́n lè bá mọ ibi tó bá wà. ok ẹ ṣe púpọ̀ jazakumullahu kulla khair àmì ẹ ṣe púpọ̀ sà ẹ ṣe gan ni bàbá wa láti Òṣogbo ẹ ṣe sà yẹ sà. salamu aleykum. ẹ ká sọ sà. mohammed aliyu kọ́ mi sà. mi gbọ́. mohammed lorúkọ mi sà. haji mohammed ẹ káàsán. ọlọ́run jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ. rí àwọn lórí facebook sọmọ wá yín wọ́n á ní irú èèyàn bí yín báyìí bá kájára téèyàn bá súnmọ́ yín ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni n tó ṣẹlẹ̀ ni pé a wà lórí ètò kan táwọn èèyàn ń dá sí lọ́wọ́ ló jẹ́ ń gbé kọ́ọ̀lù yín so mi ò mọ̀ pé kì í ṣe ń tẹ́ ẹ pè fún nù a máa sọ èyí tẹ̀ ń sọ ní létà ọlọ́run san yín lẹ́sàn-án olóore jẹ́sàkùnmọ́lá ọkọ yẹn ẹ ṣé púpọ̀. salamu alaikum salamu alaikum. orúkọ o ni taofik mo ń pè yín láti àkúrẹ́. látàkúrẹ́ ọlọ́wọ́ àti ilé ẹ̀sán olóore. àmín ẹjọ ṣé nǹkan tó ń ṣe bàbá hmm. yìí bí exactly things ló ń ṣe dájú mi. aláàpọ̀. Hmm. àmọ́ ṣá nígbà tó ń ṣe dájú mi bí ó bí mi mo bá wọn lórí ẹ̀ ni. Hmm. but àwọn ògbóngbà yẹn láti fi ṣe proper care wọn títí títí títí tí bàbá fi jáde láyé ìkọ́ lẹ́nu ìwọ̀nba ilé ta alágbára láti ṣe mm. hospital náà là ń lọ mm. hospital but nígbà tí wọ́n recommend fún àwọn nípa lọ usage ah ló láti lọ usage nígbà yẹn ká ní bẹ́rù báyìí àlègbè wọn lọ sẹ́ni ìgbà tí wọ́n ká gbé wọn lọ ẹ jọ̀ọ́ mo sì máa bẹ̀ yín ní gbogbo agbára tó bá lè dá kí á contribute owó kí bàbá lọ sí usage ìkan tó ń ṣe náà ìgbésí àdúgbò àtẹ̀yìnwó máa yẹn ni nǹkan tó ń ṣe dáàdì mi wọ́n bí mi bá dáàdì mi bẹ́ẹ̀ ni bàbá tó bí mi sáyé mm. àáfàá dé ní bàbá mi kó tó ti kó jáde láyé nígbà tí nígbà tó dùn bàbá mi fọ́ lọ́nà bàbá mi láti máa ṣiṣẹ́ àáfàá. so ẹ jọ ẹ jẹ́ ká contribute owó fún bàbá yìí kì í sọ̀rọ̀ one fifty thousand. kì í sọ̀rọ̀ one fifty thousand. wàhálà ìdásẹ́ kì í sọ̀rọ̀ one fifty thousand. masha allah to àná ọmọ yẹn kìíní àná kò sí ọgbọ́n sí tó wà lẹ́kìtì tá a lọ kò sí ọsùn tó wà lẹ́kìtì tá a lọ ọ̀ nígbà tó ń recommend fún wa wọ́n ní ká bàbá yìí láti lọ sí usage. ok. ojú inú ojú inú wọn làkúmà yẹn inú ló ti jẹ́ kì í ṣe ìdákọ́ ló ń ṣe bàbá tinú. tinú ló ń ṣe wọ́n. tinú ló ń ṣe bàbá. masha Allah ọlọ́run bá a san ilẹ̀ sallallahu thanks for your contribution. you're welcome. ẹ̀sùn ẹ tún jẹ́ ká gbé tẹnìkan náà sí ká gbọ́ ká tó wá bọ́ sí conclusion. salamu alaikum. salamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi ni alhaji suleiman láti èkó. alhaji suleiman láti èkó ẹ̀ka àtúnṣe. ẹ̀ka àtúnṣe ẹ̀kúṣẹ́ ẹ̀kúṣẹ́ rẹ̀ gbogbo gbẹdẹ ń ṣe ọlá san ilé san rẹ o. ẹ̀rọ bàbá yẹn hmm. tí ẹ wà lórí live video pẹ̀lú wọn hmm. gbogbo àwọn tẹ́sì tí wọ́n tí wọ́n bá ti tí bàbá yẹn bá ti ṣe èmi bá ní kẹ́ ẹ request fún wọn tẹ́sì tó ti ṣe tẹ́lẹ̀ irú ẹni tí ó dábàá UCH Ìbàdàn yẹn hmm. tí wọ́n bá lọ sí ẹ̀kí ẹ̀ e níbẹ̀ ní UCH Ìbàdàn irú oògùn tí wọ́n sọ pé wọ́n fẹ́ lò yẹn kó má jẹ́ pé àwọn oògùn tó ń lò tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni èmi ò bá ní kí ẹ dá dúró ẹ mọ́ ti fún wọn ní owó fún oògùn yẹn tó bá gbé wọn lọ sí uch wọn náà wá ṣe ọ̀pọ̀lọpọ̀ tẹ́sì lérí ẹ̀ wọ́n á rí òkodoro nǹkan tó máa ṣe lérí ẹ̀ èmi ò bá ní ìbẹ̀rẹ̀ ni kówó níná ti bẹ̀rẹ̀ bí hmm. wọ́n bá tó ní wọ́n fún oògùn wọn lè dé uch tó sọ pé oògùn tó ń lò yẹn gbẹ̀gbẹ̀ bá ẹ̀sùn yẹn máa ń gbèrò bá ní kẹ́mẹ́bí fún ọ ní fóògùn yẹn uch yẹn ní ọ̀làdúnyẹ̀dù tí wọ́n bá dé uch tó bá rí àwọn dókítà tó wà ní chájì ojú gbọ̀ngbọ̀n wọ́n á wo glaucoma yẹn wọ́n á wo gbẹ̀yìn àwọn test pẹ̀lú àtẹ̀sán wọn láti ṣe tẹ́lẹ̀ tó bá dé uch àwọn máa mọ ibi tí àwọn dókítà mi ti bá tọ́jú dé lérí wọn tẹ́lẹ̀ olóògùn ọlọ́ọ̀rẹ́ fún wọn ṣùgbọ́n jẹ́ gbogbo wọn hello sir. náà ah, wọn ọmọ yàrá yàrá yàrá. àdúpọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ẹjọ́ ta ló ń sọ̀rọ̀. àbúrò rẹ ni orúkọ mi ni alájẹ àbúrò sí láti lọ́ta. ah bàbá dáadáa ojú òní tì í ọlọ́run ní fi yín lẹ́sà. mo ní mo ní pẹ̀lú bàbá yẹn tí ó lè yọ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ìjọba yẹn bá ti bẹ́ẹ̀ náà ní pé gbọ́dọ̀ pẹ̀lú àwọn test tán bá ti ṣe tẹ́lẹ̀ náà ní ká go through. àwọn test yẹn ní kẹ́ go through lórí. Mhm. àwọn test yẹn ní kẹ́ go through bọ̀ ìjọba go through bọ̀ ìjọba lẹ́yìn mọ kí ni tó